أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته هذا آه، وقف مولانا الترايكي فعن النبي صلى الله عليه وسلم ọlọ́run tí ó tún ṣe ní ìrọ̀rùn fún wa láti fi lè pàdé láyé yìí lénìí níbi tíra bàbá wa Fawzan tí ṣe al-Mulakhas al-Fiqhi eléyìí tí a ti ń ṣàlàyé tó ní òun ṣe papọ̀ máa àgbọ́yé ẹ̀sìn wa lábẹ́ sọ̀láàtù àdìl àdá ìran àwọn ẹni tí Islam fún ní àwọn ẹsíkúsì kọ̀ọ̀kan láti lè jẹ́ ká kírun wa lọ́nà tí yóò yàtọ̀ sí bí a ṣe bí irun ṣe gbajúmọ̀ tí a tá a ti máa kí i. a ti ṣàlàyé ìrun aláàárẹ̀ ṣáájú bákan náà a ti ṣàlàyé ìrun onírìn àjò kódà a ti ṣàlàyé ìrun ẹni tó gùn kan lẹ́nìí eléyìí tí àwọn máa tẹ̀síwájú bẹ̀ ni sọ̀láàtò lọ́kọ̀ọ̀wù ìrun wo là ń pè ní sọ̀láàtò lọ́kọ̀ọ̀wù. òun náà ni ìrun tó ṣe wípé èèyàn kí nígbà téèyàn wà ní orí ìfòyà kan téèyàn wà lórí ìpayà kan téèyàn wà lórí ìbẹ̀rù kan. bó tilẹ̀ gẹ́sí wípé eléyìí èyí tí sábà fẹ́ máa gbajúmọ̀ lójú àwọn èèyàn lórí ẹ̀ òun ni wọ́n sọ pé ìrun ẹni tí ó wà lójú ogun. ṣùgbọ́n láyé táwọn abáṣe lórí ẹ̀ ó kọjá ìrun ẹni tó wà ní ojú ogun nìkan lẹ́yìn tó sì ní ẹ̀fíyà bí a ti ń kí i táwọn afá ṣàlàyé rẹ̀ kódà àlàyé ẹ̀ náà àwọn bàbá ṣe fún wa níbí wọ́n gbé wá bí ọ̀nà bíi márùn-ún sí mẹ́fà tá a máa gbà kí irun náà ìyẹn irun tí a mọ̀ sí solatul khawf torí ìdí eléyìí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ a ní bùkátà láti farabalẹ̀ lórí àwọn irun wọ̀nyí. láti lè máa ẹgbẹ́ wọn kọ̀ọ̀kan lórí ẹ̀. Salatul khawf tushra'u salatul khawf fi kulli qitalin mubah ka qitalil kuffar wal-bughat. والمحاربين لقوله تعالى إن خفتم أن يفتنكم الذين كفروا وقيس عليه الباقي مما يجوز قتاله wọ́n jẹ́ pé wàá yí pé ó jẹ́ ìkan nínú ìrun tí ẹ̀sìn wa ṣe lófin wípé a lè kí i ní ìgbà tí a bá wà ní ojú ìjà eléyìí tí Islam fẹ́ ojú ìjà ẹ̀sìn eléyìí tí Islam fẹ́ kàkítà lè lókùfà gẹ́gẹ́ bí wípé ìjà wáyé láàrin mùsùlùmí àti àwọn tí wọ́n jẹ́ gèfèrí lẹ́yìn tó jẹ́ sí pé àwọn ṣùrùtù tó lè fa kí irú ìjà bẹ́ẹ̀ ó wáyé àti máa gbọ́ lẹ́nu àwọn àfáà lọ́pọ̀lọpọ̀. eléyìí kà ṣe wípé olórí organisation kan ní ọkàn wa wò sùnsùn yìí lò àwọn bẹ́ẹ̀ bá wọn kan tí wọ́n wá máa pariwo jihad jihad tí wọ́n náà wà bẹ́ẹ̀ ta ìyẹn kọ́ o ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó jẹ́ olórí ẹlẹ́sìn dáṣẹ gbogbo àwa mùsùlùmí ń bẹ lọ́wọ́ ẹ̀ ní òkèèrè eléyìí. pọ̀jẹ́pẹ́lẹ́ yìí nìkan náà la bá ṣàlàyé lórí ẹ̀ yóò jẹ́ ká mọ̀ yìí pé kìí ṣe nǹkan tẹ́nìkan kan wà á náà fún yín pé tọ̀ jihad jihad jihad tó kálukú náà wà á fa ìbọn àtàdáyọ tí wọ́n láwọn fẹ́ máa lọ báwọn èèyàn jà tó bá rí bẹ́ẹ̀ kó wá lọ jẹ́ sí wípé yìí tó ṣe wípé olórí yẹ gbogbo tí jẹ́ mùsùlùmí ló kéde ẹ̀ àbí láti gbàgbọ́ yẹ èyí tó ti ṣẹlẹ̀ lójú ayé ànẹ́bí tó fa tírun náà fi jẹ́ tí wọ́n ṣe lófin ìyẹn ni pé lásìkò àtà ànẹ́bí àbáwọn sọ̀hábà tí wọ́n ń bá wọn kèfèrí tí wọ́n bá wọn ja ogun tó kún wáyé bí wọ́n ti máa kí irun náà nígbà náà òun náà ni àwọn àlàyé tí ó máa wáyé yìí. bákan náà ó lè má jẹ́ àwọn kùfáàrù nìkan àwọn alimuharibi àwọn oníṣẹ́ àwọn pẹ̀lú àwọn alimuharibi àwọn tí sábà máa ń lọ kẹ́lùmọ̀ alimuharibi náà fún wọ́n máa ń lò fún àwọn tó ṣe wípé wọ́n jẹ́ ọ̀daràn náà tí wọ́n rọ́ọ̀bù àwọn èèyàn tí wọ́n jà wọ́n lólè tí wọ́n tún pààyàn. tọ́wọ́ á jẹ́ sí pẹ̀lú àwọn wọ̀nyí àwọn tó wá fèsì àti mú wọn ìjà wá wáyé láàrin wọn wọ́n bára wọn jà àsìkò orúsìdé eléyìí náà irun tá a kì í náà tá a pè wọn náà là á pè ní kíni o là á pè ní solatul khawf. wọ́n ní irun tá a sọ yìí nínú tí a lè mú gẹ́gẹ́ bí ẹ̀rí tó ṣe é lọ́ràn yẹn fún wa òun lọ ọ̀rọ̀ náà tó sọ fún asúrátù nìsá àyà one oh one pé wàyí ẹnì kíftọ́nù an yaftinakum alladhina kafaru. gbàtẹ́ ẹ̀ bá ń páyà tẹ́ ń bẹ̀rù wípé kí àwọn kèfèrí kí wọ́n bá kó ìnira bá yín ká má fìtínà yín ká má dààmú yín ìyẹn ni wípé kí wọ́n má kógun jà yín kó má jẹ́ sí wípé wọ́n borí yín nígbà tí ìjà bá jọ wáyé láàrin yín nígbà wo ìyẹn nígbà tí ẹ bá ní ma sin lọ́run ẹ fẹ́ máa ẹgbẹ́ lórí kàtẹ́ ń kírun lọ́wọ́ òní wọ́n wà pẹ̀lú sí tí wọ́n wà borí yín. bá wáyé náà wọn náà bá wọn jà èyí wọn wá wá kí tí a sì dáàbò lórí wípé ìjà wáyé láàrin ọ̀tá láàrin ọ̀tá ẹ̀sìn. wọ́n lórí eléyìí àwọn kan mú àwọn kan wá ìwé tó bá jọ mọ́ bẹ́ẹ̀ náà wàkísà àlẹ́ àlùbáàkì wọ́n láwọn àáfàá ṣe kìyàsí ìyẹn ni pé a rí eléyìí gẹ́gẹ́ bí ìpìlẹ̀ tó fà á tí sọ̀lá tọ̀lọ́kọ́ òfin fi wáyé àwọn tó bá wá jọ bẹ́ẹ̀ náà tí ńlá lù wọ́n jọ ṣe déédéé yẹn pé tí ìdí tí alẹ́ fi kí náà jọ wípé tóun náà jẹ́ ìpayà tó jẹ́ ìbẹ̀rù làwọn àbá òní máa fi kè ni wọ́n fi fi sínú eléyìí náà wípé ẹni tí ó wà lórí pópáyà lórí ẹranko búburú kan náà irun tóun náà kì í bẹ̀yẹ náà wọ́n ti sọ látọ̀lẹ̀ fáwọn fìlà pé òun náà. ẹni tó wà lórí wípé ń páyà àwọn ọ̀tá lápẹjúwe èèyàn wà níbì kan èèyàn ń lọ bì kan wọ́n wá ń sọ fún yín pé àwọn olè ń dáná níwájú àsìkò orun sì tó ó ń kírun náà ní kí wípé olè ń bẹ wájú ìpayà àsìkò wáyà lọ́wọ́ báwo la sì wá kí gbogbo àwọn eléyìí làwọn afọ́sálẹ̀ fún wa. wọn ni wọn la tẹjú sọsọ láti lọ́kọ́ fi kìtàlẹ mọ̀hàwọ́mì. bàbá mu wá níbí wípé kò lẹ́tọ̀ọ́ káwá kí irun sọ̀ láti lọ́kọ́ níbi ìjà téèyàn ń jà tó yẹ pé irú ìjà yẹn gan nú ẹ̀sìn èèwọ̀ ni irú ìjà tó ń jà yẹn èèwọ̀ ni nínú ẹ̀sìn lápèjúwe nísìn àwọn táwọn bí àwọn Boko Haram rí kùtù yẹn wọn pa àwọn lọ lè jà lójú ogun pa àwọn jagun kọ́ wa jẹ́ sí wípé wọn aláwo ti sọ̀rọ̀ àtọ̀lọ́kọ́ wò. kò sí ọ̀làtò ọ̀rùn kankan tí wọ́n bẹ́ẹ̀ kí torí pé ìjà tí wọ́n ń jà yẹn kì í ṣe ìjà tó lẹ́tọ̀ọ́ ní Islam ìyẹn pẹ̀lú èyí tí bàbá sàlàyé níbí bó tilẹ̀ kẹsí pàmò àfa mi sọ mi pé gbogbo tó bá jẹ́ pé àsìkò òun dé ẹ̀sìn wà lórí pé háùsù mi ẹ̀ kì náà ṣùgbọ́n tí bàbá lọ níbí yìí láti lè fi dènà yìí pé kọ́ ọ lè mọ̀ yìí pé èèyàn máa bẹ lábẹ́ kíni o lábẹ́ àṣẹ olórí tí ó pàṣẹ àti lábẹ́ ìwà lábẹ́ májẹ̀mú kí là máa fi kí ni máa fa kí ìjà ó wáyé. bákan náà bàbá wa fẹ́ fún wa ní ẹ̀rí mi láti lè mọ̀ yí pé ǹjẹ́ Islam faramá kákí solatul khawf àyà mi bẹ nínú àyà mi tẹ̀lé eléyìí torí pé àyà eléyìí tí a kọ́kọ́ kà lákọ̀ọ́kọ́ nìyí lọ́pọ̀lọpọ̀ gbà òun sábà máa ń sọ̀rọ̀ nípa sọ̀láàtù sáfàrù ṣùgbọ́n lè tó tẹ̀lé yìí òun sọ̀rọ̀ nípa sọ̀láàtù lọ́kọ́ọ̀fù gangan. wàlúwàdí nílùú alamọ̀ṣẹ̀rí yàtọ̀ sọ̀láàtù lọ́kọ́ọ̀fù ẹ̀rí táwọn lò lórí tó sọ sọ̀láàtù lọ́kọ́ọ̀fù dòfin. àwọn òdì nínú alukur'an àwọn òdì nínú sunna kọ́dà àpanupọ̀ àwọn àfáà náà wà lórí ẹgbẹ́ sọ̀láàtù lọ́kọ́ọ̀fù tá a ṣe lófin tá a mọ̀ kí. wọ́n sọ fún wa yìí pé Allahu ta'ala ó ní a'udhu billahi minash shaitanir rajim wa idha kunta fihim fa aqamta lahumus salata faltakun ta'ifatun minhum ma'ak وليأخذوا أسلحتهم فإذا سجدوا فليكونوا من ورائكم ولتأت طائفة أخرى ولتأت طائفة أخرى لم يصلوا فليصلوا معك وليأخذوا إذرهم وأسلحتهم ẹ̀rí àyà yìí àwọn ọ̀rọ̀ kan wáyé lọ́dọ̀ àwọn àfáà lórí ẹ̀ torí pé bí àwọn síyàgà ẹ̀yà náà ṣe wá ọlọ́ni wàyídà kúntàfihìn tí ìrẹ̀ ànábì bá ń bẹ láàrin wọn o tẹríkà tẹ ẹ bá wà lójú ogun jà abẹ wà lórí ìpayà kan tí ìrẹ̀ ànábì bá ti ń bẹ láàrin wọn fàákọ́m tẹ̀lé ohun sọ̀lá kí ìrẹ̀ ànábì ó gbérun dúró fún wa. fàlítẹ́kùn tọ́ ìfà káwọn kan tọ́ ìfà tó ń bí ní ọmọ ẹ̀ káwọn kan nínú wa. kákìrùn yẹn pẹ̀lú rẹ wàlíyá kodo àṣẹlẹ̀ hájà o bí ẹ bá sì fẹ́ kírun náà o ẹ má da nǹkan ẹ̀já yín lẹ̀ o kí nǹkan ẹ̀já yín náà wà lọ́wọ́ yín fàyídà sẹ́jàdù bí àwọn wọ̀nyẹn bá ti forí kalẹ̀ mi wàrọ̀ ìkùn káwọn yóò dúró lẹ́yìn yín ni o lẹ́yìn bẹ́ẹ̀ wà lítàtì tọ́ ifá tó ló kọ̀rọ̀ káwọn míì náà táà tí bá ànẹ́bí bẹ̀rẹ̀ ẹ̀rù tẹ́lẹ̀ káàánú tó ń bọ́ síbẹ̀ káàánú tó kírun ayélujára yìí sọ́lú káàánú tó kírun tẹ́lẹ̀ bá kírun sọ́lú máa káàánú tó kọ̀ tí láti bàbá ànẹ́bí kírun ẹni kẹ́mi sí yága yáa ti ń wá àlẹ́mọ̀gbọ̀ yìí lóbi jẹ́ pé náà bá sì ń bọ̀ káàánú ó nǹkan ìgbà tí wọ́n náà káwọn ọmọ dàlẹ́ kátó wá lọ síbi kẹfíyà àti ìgbàgbọ́ yẹ bá kí táyà yìí ṣàlàyé tí asúnà àdẹ́bí ṣàlàyé fún wa. àwọn bá ní lórí àyà yìí àwọn jamhur min al-ulama wọ́n jẹ́ pé wáyé pé bọ́lá ti sọ̀rọ̀ yìí pé wáyé dà kunta fihim tí dàdẹ́bí bá bẹ láàrin wọn kò túmọ̀ sí wípé bá ànábì ọba sí láyé má àlè kí sọlá tó lọ hàn o ṣùgbọ́n a rí nínú àwọn kan nínú àwọn àbá àwọn rárá o kìtọ́ọ̀bù yẹn ìwádìí òun ìlànà bí yìí sallallahu alaihi wasallam pa ànábì nìkan lọ́lọ́run ọ̀rọ̀ yẹn kọ́ nítorí wípé kíni wọ́n nítorí wípé olúkúlùkù náà yóò ní fẹ́ kó wọn má kírun lẹ́yìn ànábì òun ni kẹfíà sọlátul khawfi tí wọ́n fi ṣàlàyé rẹ̀ níbí wọn kálukú náà fẹ́ kó wọn kírun lẹ́yìn ànábì ìyẹn ló fàá ló fi jẹ́sí wípé sọlátul khawf mashru'iyyatu rẹ̀ yẹn khaso fi àyàtì nàbí sallallahu alayhi wa sallam ìyẹn nínú ọ̀rọ̀ tí ọ̀kan nínú àwọn àáfàá sọ nígbà tí wọ́n ti tafsiru àyà yìí kódà wọ́n dákọ̀ àwọn àáfàá náà àáfàá náà ni bàbá wa Sheikh Abu Yusuf Ismail bunu Ulayya. wọ́n ní la nusalli salatal khawf ba'da nabi sallallahu alayhi wọ́n láàrin sọ̀lá àtàlùkọ́ fìlẹ̀ yà lẹ́yìn gbàtà lẹ́yìn tí فإن الخطاب كان خاصا له بقوله وإذا كنت فيهم ṣùgbọ́n bí wọ́n ti sọ̀rọ̀ yẹn tán pẹ̀lú àwọn àlàyé tá a sọ lẹ́ẹ̀kan yìí pé wọ́n ní ànábì òun nìkan lẹ́ni tó kálukú ọ̀mà òun pé kóun ó kírun lẹ́yìn rẹ̀ wọ́n ní wọn náà sùn bá àdáhùn tẹ̀sítẹ́wì àhàwá àlùkùn. وتتقارب ولذلك يصلي الإمام بفريق ويأمر من يصلي بالفريق الآخر ẹ̀ríkà tó bá ti rí báwọn tí ìmáàmù bá ti kírun pẹ̀lú àwọn kan yóò kàn yẹn lómìnira fún ọ ní pé ẹ̀ná ẹ̀ wò ni ọ̀rọ̀ tí àfáwa Abu Yusuf àti àfáwa Ismail ibn Ulayya tí wọ́n sọ. So ṣùgbọ́n àwọn àfáà wọ́n tún tẹ̀síwájú láti ṣàlàyé ọ̀rọ̀ yẹn nífọ̀síwẹ́wẹ́ àwọn jamhur min al-ulama wọ́n ní inna qad umirna bittiba'ihi wọ́n ní kálọ̀ ọmọ yìí pé àṣẹ látọ̀dọ̀ ọlọ́run kíkà máa tẹ̀lé ìlànà Nabi sallallahu alayhi wa sallam wa ta'assi bihi fi ghayri ma aya ẹnìkà a sì máa kọ́ sí ànẹ́bì níbi tí o bá ti jẹ́ sí wípé aya wa lọ́tọ̀ ó sọ wípé eléyìí ànẹ́bì ní kalabi sàlẹ́sà wọ́n torí pé aya Kùránì náà sọ fún wa pé falyadari alladhina yukhalifuna an amri an tusibahum fitna káwọn èèyàn sọ́ra o kápáyà o níbi káwọn yapa àṣẹ tá nẹ́bí bá pa wá àbí níbi ìmọ̀ yapa àlámàrí tá nẹ́bí bá ṣe káwọn èèyàn sọ́ra o kí n ti ń jẹ́ fìtínà kọ́ bá ṣẹlẹ̀ sí wọn. fìtínà àwọn afá àtúndú pé kíni o àdúrà àwọn tó pé ní fìtínà ayé àzẹ́yì pé kí bá wá di pé wọ́n ó kún rí kò níbi ojú ọ̀nà náà tọ́jẹ́ ojú ọ̀nà àmà àti tọ́lọ́ káwọn padà kí wọ́n máa lọ lè ṣe nǹkan mi. tó bá wá rí bẹ́ẹ̀ a ó rí wípé ọ̀rọ̀ táwọn àjàmọ́ ìfúnra ìlú làmá àti wọ́n sọ yìí pẹ̀lú tẹ̀ríkì àwọn àáfàá láì sí wípé àwa dé ipò káṣe kárọ̀já ọ̀kan lórí ẹ̀ pẹ̀lú ìtí àwa náà sọ bí a rí pé ọ̀rọ̀ wọn làwọn náà fi sí wípé sọlá tó lọ́kọ́ ọ̀bìlẹ̀ sàkáàsì bi ayati nabi sallallahu alayhi wa sallam torí pé anabi náà sọ fún wa yìí pé sallu kama ra'aytumuni usalli eléyìí ni ọ̀rọ̀ tí àwọn afa sọ láti lè fi ṣàlàyé ọ̀rọ̀ náà lẹ́kùnrẹ́rẹ́ tọ́wọ́ wá rí bẹ́ẹ̀ kẹfíyà bá ti kí irun náà fàlẹ́kọ́lá ìmáàmù ahmed rahimahullah àbúrò ìmáàmù ahmed kọ́nà bá wa yọ lọ wọ́n ní sọ́hàtì sọ́láàtù lọ́kọ́f ánìnàbí sallallahu alayhi wa sallam wọ́n صلاة الخوف sọ́láàtù lọ́kọ́f irun payàdáwì gbogbo ọlẹ́sẹ̀ ńlẹ̀ lọ́dọ̀ ànábì mẹ́ni hamsati awutu in awusita ojúbọ ànábì márùn márùn ń bẹ àbí kábí mẹ́fà tá a máa fi kí ó sì lẹ́sẹ̀ ńlẹ̀ lọ́dọ̀ ànábì gbogbo ẹ̀tọ́ bá kí bẹ́ẹ̀ náà sọ́láàtù lọ́kọ́f lókè tó sì lẹ́sẹ̀ ńlẹ̀ wọ́n ní kúlù a jaiza gbogbo ẹ̀ pátá náà ló sì lẹ́tọ̀ọ́ tí a lè kí. wọn àfa yíyá àmàṣírò àtọ̀m fi zámẹ́rì alayhi salatu wa salam ọ̀rọ̀ tó wá sọ nísìnyí òun yàrá wá sàlàyé pé wọ́n ṣe é lófin lójú ayé ànábì lásìkò ànábì wà tẹ̀sítẹ̀mírú màṣírò ìyẹ́tù á ìlà áàkiri dà ìṣelófin rẹ̀ yóò sì máa lọ yóò máa tẹ̀síwájú bẹ́ẹ̀ lẹ́tọ́ náà bá ti wà ní kọ̀ǹdíṣàn kan nínú. No ètè yẹn lè fi kí sọ̀látùl khawfu yìí tí yóò fi di ìgbẹ̀yìn ayé wọn wájú máa rà dhalika as-sahabatu wala sọ̀hábà ẹni wọ́n kò lórí wọ́n panu pọ̀ lórí táwí kódà wà sahirul a'imma àti àpapọ̀ àwọn a'imma àwọn aṣáájú wa nú ẹ̀sìn má àdá kìlá bá ń kọ̀ ní láyọ̀ tẹ́tù bíi àyàfi àwọn yatɔdiɛ tɔwaye gɛgebietamenu ban wabawa abu yosuf atiafawa ismail bun ala tadakɔlekai maleiwai kesetialigbarale tlemavise kedwsɔbe solatlkum kesentadma kma lebatanebtzal وتبغى لصلاة الخوف عند الحاجة إليها سفرا وحضرا ولا مكي صلاة الخوف nígbàtí èèyàn bá ti ní bùkátà sí i bẹ́ẹ̀ bá wà nírìn àjò ni àbẹ́yẹ sì wà ní ilé òun ni yìí. ìdá khifa hujumul adu nígbàtí èèyàn bá ń pẹ́ àkọ́ta ọmọ wàá jálù lógìgì. ayé ojú mọ̀lá adùn alàlẹ́ mùsùlùmí bí káàtọ̀ mọ́ àjálù àwọn mùsùlùmí lógìkì lẹ́hánàlẹ̀ mọ̀bí aláha wàlkọ́wù la sáfàrù wọ́n nítorí wípé ìsọ sọ̀dátọ̀lọ̀ kọ́wùfì dẹ̀tọ́ yìí páálẹ́kì òun náà ni àlẹ́kọ́wù ìpayà lọ́sọ̀ọ́ di o la sáfàrù kì ṣe pé torípa wà nílẹ̀ àjò nìkan làá fi kì í lakin salatul khawf fil adar wọ́n ní ṣùgbọ́n ìrun salatul khawf téèyàn bá wà lé láyé kó sọ̀rọ̀ fìyà adadu raka'at wọ́n là ní díraka tá a máa fi kìyàn àdídìgbò wa innama tuqsaru fiha sífàtú sọ̀là wọ́n ní táwọn kẹ̀dínkù náà ni kẹ̀fíyà yẹn pé sífà bá a ti kírun yẹn òun náà ni yóò yàtọ̀ tí yóò dínkù mẹ́ẹ̀ wàsọ̀rọ̀ àtọ̀lọ́kọ́ fi sáfàr irun ìpayà táwí mẹ́ẹ̀mọ́ wà nínú àjò yóò kó sọ̀rọ̀ fi yá adádọ̀rọ̀ kàáyàt á di àwọn aráka kan kú mbẹ̀ ìdàkárẹ́ ti rọ̀bà ìyá wọ́n tó apẹ́ráka mẹ́rin bá ní wà tó kó sọ̀rọ̀ fi yá àṣefà wọ́n di àwọn ìròyìn bá àti kì náà di kú mbẹ̀. wà tó ṣọra wù ó wá ní májẹ̀mú méjì náà ni wọ́n fi sọ ìrun solatul khawfi òfin tá a máa fi kè kọ́ndíṣàn alákọ̀ọ́kọ́ ayé àṣàtọ̀ awwal an yakuna al-adu yahillu qitaluhu kama sabaq ọ̀nà ni kí a rí wípé ọ̀tá wà tó sì jẹ́ sí pé ẹ̀tọ́ ni láti bá wọn jà gẹ́gẹ́ bá a ṣe fájú májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì an yóò ha pa ojú nuhu alẹ́ mùsùlùmí kí wọ́n máa páyà wípé ká má wàá lọ lè bẹ́ẹ̀ lu àwọn mùsùlùmí ká má sàn àwọn mùsùlùmí sùkà. hàlà sọ̀lá nígbà tí wọ́n bá ń kírun yẹn lọ nìkan lè kìtà àlẹ́ àwọn torí ọ̀rọ̀ lọ́sọ̀ yìí pé ní ẹni kíntàn ayé fúdínà kò mọ̀ iná káfà báyìí bẹ́ẹ̀ lọ. wàkọ́lù wàrọ̀dà lẹ́bí iná káfà ود الذين كفروا لو تغفلون عن أسلحتكم وأمتعتكم فيميلون عليكم ميلة واحدة abẹ́rẹ́ta ọlọ́ni yóò máa wọ àwọn kèfèrí ní tí yóò máa wù wọ́n ni wípé kẹ́yìn mùsùlùmí kẹ́ gbàgbéra kẹ́ ti fà wọn nǹkan ìjà yín lẹ̀ kẹ́ẹ̀tì kó gbogbo àwọn nǹkan ìjà yín kẹ́ẹ̀tì kó sẹ́gbẹ̀ẹ́ kan ẹ̀rí ẹ̀rí pé èèyàn fẹ́ kírun ẹ̀gbẹ́ ah àti fẹ́ kírun ẹ̀já bá àwọn nǹkan ìjà wá sílẹ̀. inú àwọn nǹkan wọ̀nyí sì ni tábàlọ̀ lè wò dáadáa rí pé àwọn tó jẹ́ sí wípé wọ́n ya ìyàkuyà bọ̀ tí èṣù gbé ẹ̀mí wọn gidi nínú àwọn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ẹ máa rí wípé wọ́n pa wọ́n lásìkò tí wọ́n kírun lọ. ìyẹn láwọn tí wọ́n pààyàn la sọ pé ẹ̀fẹ̀ sùn gbẹ̀mí wọn. kódà nínú àwọn tó jẹ́ sí wípé wọ́n já àwọn elétò ayé nínú àwọn tá a mọ̀ náà nínú àwọn ẹlòmíì wọ́n pa ẹlòmíì náà nípa àwọn ti rí wípé tí bá ti ń lọ kírun òun náà máa ń máa ń lè àgẹ́gẹ́ bíi pé mùsùlùmí òdodo lòun gbogbo tóun náà bá tóun náà tó máa tó tiẹ̀ tún lè fi ṣe ìṣúra kágbọ́ yóò ìsìnkú àwọn àjẹsà pé kéèyàn ọmọ wa nǹkan fi ṣe ìṣúra o kò sí ìṣúra kan tí ń jẹ́ ìṣúra tó fi kéèyàn tó ti ọlọ́run lọ ṣùgbọ́n àwọn sọ nísọ bí ìgbàgbọ́ tí wọ́n ti rí lórí ẹ̀ àwọn náà máa ń wò pé táwọn bá tún lọ kírun pẹ̀ káwọn nǹkan burúkú mú kó tó wà lára wọn nǹkan tẹ̀yẹ kó wà lára ẹ̀ tó wà lọ kírun kí wọ́n lọ́wọ́ náà gbọ́ irú àwọn bẹ́ẹ̀ náà àwọn yẹn náà mí bẹ́ẹ̀ náà lọ́dẹ pé látara pé wọ́n lọ kí wọ́n yọ àwọn kan wọ̀nyí lẹ̀ wọ́n sì pa wọ́n. kí la fẹ́ ló bẹ́ẹ̀ ni wípé àwọn fẹ́ máa ń tágẹ́tì kan yìí lásìkò gbà náà ọlọ́run ti wá fún wọn lára yìí pé bẹ́ẹ̀ bá ti ń lọ táwọn fẹ́ pé kẹ́ ẹ gbàgbé kẹ́ ẹ kó àwọn nǹkan ìjà yín síbì kan káwọn wá ragabu yín mọ́lẹ̀ bẹ́ẹ̀. lọ́dọ̀ sọ pé fáyà mi lùún àlẹ́ ikùn mẹ́yìn dàtàn wà àhídà káwọn wá bá yín lẹ́ẹ̀kan náà kásì pa gbogbo yín lẹ́ẹ̀kan náà njẹ́ ọbẹ̀ wù wọ́n nìyí tó wá rí bẹ́ẹ̀ ọlọ́run tó ti sọ yín fún wa ọlọ́run tó ti mọ ìṣesí tí ń bẹ́ẹ̀ ẹ̀mí wa àlàyé àlẹ́ mẹ́rin kọ̀ọ̀lá kọ̀ ọwọ́ làtọ́ ìfowópamọ́ bí ọba tó dáa tó kò ti máa ẹ̀mí wa ni kò ní ti mọ tó ń dání ó ti mọ ń tá a ṣe ṣáájú káwọn tó rò pa abẹ́ ṣe gan látara bẹ́ẹ̀ ẹ̀sìn tí wọ́n mójú tó ẹ̀sìn bẹ́ẹ̀ bóun gangan náà ní dáàbò bò ó ti jẹ́ káwọn ọmọ yìí pé nǹkan báyìí fẹ́ ṣẹlẹ̀ o tó bá rí bẹ́ẹ̀ tẹ́ bá ti fẹ́ kírun ẹ má pé torí bọ́lọ̀ lẹ fẹ́ sìn kẹ́ ẹ má wàá tọ́jú àwọn nǹkan ìjà yín pẹ̀lú ẹjọ́ wà pẹ̀lú yín o ẹ bá ti fẹ́ lọ sẹ́lẹ̀ ọ̀nà káwọn nǹkan ìjà yín ló ti kéde o ọ wà pẹ̀lú yín. min sifati sọ̀láàtì khawf nínú àwọn bá a ti wá kí sọ̀láàtì khawf alẹ́ má lè sọ gbogbo ẹ̀ tán títí torí àsìkò wa. alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ asifatul warda ni nabi sallallahu alayhi wa sallam léèjẹ pé àwọn èrò ìta ń sọ yìí wọ́n kọ́ alátọ̀rọ̀ nabi fi hadithi sahal bun abi hathma al-ansori radiyallahu anhu oni wakọli ìtàrọ ni imaamu ahmed al-amalabiya àbá imaamu ahmed inú ilé táwọn sàlẹ́sà náà sì fati bá àti kí solatul khawf eléyìí jẹ́ ọ̀kan gbòógì lórí bí àwọn ti sàlẹ́sà ìgbé eléyìí làwọn fi kí solatul khawf. ìlíànà a ashba bi sifati al-madhkura fil Qur'an al-karim wọn torí lè jọ bí ọlọ́wọ́n bá lè di ọlá ó sì sọ nínú al wàbíyá ìtìyàtọ̀ lè sọ̀dá tó wà ìtìyàtọ̀ lè hà wọ́n ní eléyìí sì jẹ́ ìta lè fi kóńgò já ẹ̀rì ìtìyàtọ̀ fi ta lè fi kóńgò já ọlọ́wọ́ àti dáadáa fáwọn afáwa fáwọn àkàfẹ́ tún kẹ́lí mọ̀ ìfún àjọ kan wọ́n ní ìtìyàtọ̀ wọ́n ní táwọn àlè gbogbo fún wa ní wípé ká sọ wípé ìgbà téèyàn ń lọ bìkan tó wá wẹ̀ yìí mọ́tò rẹ̀ torí bóun lè sàtàyà ẹ̀rì mo rò pé máa ti sọ yẹn kó yé wa pé o tún wáyé pé ọ̀hún nǹkan yẹn o o ti rí i ṣe o rí i kó o ṣe kéde o o ti rí nǹkan yẹn ṣe kódà o ṣe é dépò yìí pé o ti ṣe o ti fún un ní ẹ̀tọ́ tó yẹ kó o fún un. ti ń lọ bìkan bí táyà òrìjìnà bá jó lójú ọ̀nà o ti tó lẹ́sàtà tó ṣe kéde tó ń gbèsè tí ènìyàn yóò fi máa dégédé tó fi máa lọ. ìyẹn ni wípé irun yẹn bóun ṣe kí yẹn bọ́dọ̀ ti sọ náà ló kí ó ṣe déédéé pé bá ànábì ló ṣe pé bá ànábì náà ṣe kí ni o bá ànábì náà ti kí ó wá fi lè ṣe déédéé yìí pé òun kí bọ́dọ̀ ti dá kí pẹ̀lú ìlànà tànábì sallallahu alaihi wasallam. bákan náà wàlhàr àti àti bí a bí o gbé ọ̀rọ̀ ogun bí ṣe máa wáyé láti lè pìpíà pé mò ń kírun lọ́wọ́ ogun wá sì tún dé náà ogun tó ń lọ náà ni. ètìyá tó ń lè láàrùn bọ́ọ̀rọ̀ ogun náà sì tún ni àti múra kalẹ̀ dé náà gbogbo adé náà lórí ìlú. ìyẹn tí wọ́n gbà lórí pẹ̀lú pé ètìyá tó ń lè sọ̀dá àti ìtìyá tó ń lè láàrùn wàfi àníká yàtọ̀ nbẹ̀rẹ̀ àdó eléyìí ó sì máa jẹ́ ìdíyàjẹ fún àwọn ọ̀tá ọ̀kọ̀lẹ́fà àlàyé ìsọ̀látò ọ̀sẹ̀lẹ̀mù àdì ìsọ̀lá ànábì náà kí irun yìí fi gásíwátì dáadé rìkọ́ nínú ogun kẹta ànábì jata àmà sí gásíwátì rìkọ́ wàsífàtù a ìròyìn bá ti wá kì í kàmá ọ̀rọ̀ wa á sáhàl gẹ́gẹ́ bí àbá wa sáhàl mẹ́sì gbà wá wọn ni yà á ayé sọ́fàtì máa lè bí sallallahu alaihi wasallam wọ́n ní àwọn tí wọ́n ń ja ogun yìí ìpín méjì ni wọ́n kún wọn sí àwọn kan wọ́n tò pẹ̀lú àlẹ́bí sallallahu alaihi wasallam wàtọ̀ hífàtọ̀ ń wìjà àlù àwọn ìjọ kejì àwọn wà níbi táwọn ti fèsì ọ̀tá àwọn dùó táwọn fèsì ọ̀tá wàjà àti ìbátan faso nabi lẹti máa wù rákà anabi ó kira kankan pẹ̀lú àwọn tí anabi kira kankan kátó bí wọn ṣe gbé ọ̀rọ̀ wa anabi kíráka ẹyọkan pẹ̀lú àwọn tó wà pẹ̀lú rẹ̀ jọ́nà fún mọ̀sábàtà kọ̀ àyímọ̀ bá anabi ti kíráka àkàtà anabi wá wà lórí ìnàró anabi tún ka kìrá lọ anabi wà lórí kó ka kìrá lọ lórí ìnàró wàdà mọ́lẹ̀ àǹfọ̀sẹ̀ àwọn ìyẹn àwọn kọ̀ǹpìlìtì irun tiwọn fúnra wọn wọn ò ní bá nẹ́bí lọ rákà ẹ̀ lẹ́ẹ̀kejì yẹn má àwọn ni wọ́n kọ̀ǹpìlìtì rákà ẹ̀ lẹ́ẹ̀kejì yẹn fúnra wọn torí pé kẹ́ni torí pé sáfàrà ni wọ́n wà. wọ́n bá nẹ́bí kí rákà alákọ̀ọ́kọ́ ànẹ́bí náà fún rákà ẹ̀ lẹ́ẹ̀kejì àwọn ò ní kọ̀ǹtínú pẹ̀lú ànẹ́bí mọ́ wọ́n da irun tiwọn kì torí pé irun tiwọn ó ṣe kẹ́ni níwọ̀n àbí tàfíì ju kìyàmù tànẹ́bì lọ báwa bá ti ń parí ẹ̀rí wò àtẹ́mọ̀lẹ̀ àǹfọ̀sìn wọ́n kọ̀m̀pìtì yókù fúnra wọn fún mọ̀nsọ́ra fún bí wọ́n bá ti ń kọ̀m̀pìtì báyìí bẹ́ẹ̀ ni wọ́n máa lọ wàsọ́fù ìjà àdó àwọn náà tún lọ gba àyè ibi táwọn tẹ̀kán wà wàjá àtúntò ìbàdàn kò fọ̀rọ̀ àwọn tí wọ́n wà bẹ̀lẹ̀ kan àwọn náà tún wá àwọn náà wà wà láàyè ibi táwọn náà wà tí wọ́n ti kírun lẹ́yìn ànábì pàṣọ làbí yàrá káàtà lẹ́tì bákẹ́yàtì ànábì wà kíra kàkà yóò kú tiẹ̀ yẹn tó wà lórí ìnàró yẹn yóò kì pẹ̀lú àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dé yẹn mẹsàn láti níbi irun tiẹ̀ ti ń kí lọ́wọ́ fún màtábàtà jàrísàn ànábì wà wà lẹ́ni tí ó jòkó lẹ̀ tí wọ́n máa ṣe àwọn àgárò tá a máa ṣe lẹ́yìn tashahud àti sọláàtì ibrahimiya yẹn wà á ti mọ̀lá àǹfọ̀sẹ̀ yìí lẹ́yìn náà àwọn ẹ̀yìn náà báwọn ẹ̀bá ti wà lórí ìjòkó àwọn náà tún náà ro wọn kọ̀m̀plìtì rákàkàn yòókù tiwọn fún masallama bíi lẹ́yìn náà alẹ́ bí wà sálámà pẹ̀lú wọn hádà mùtàbàkọ àlè. eléyìí ni àwọn àǹfààní tí ń bẹ bí kéèyàn máa jòkó ní àwọn àlàkà ọ̀tún wọ̀nyí bá a bá tiẹ̀ rí nínú ẹni tí wọ́n bá bi léèrè pé kéfà kẹfì yàtọ̀ sọ̀rọ̀ àtọ̀lọ́ ọ̀wọ̀ níwọ̀n nínú ọ̀yẹ́ ló lè sí ló lè sí ló lè ṣàlàyé ẹ̀ torí lọ́pọ̀lọpọ̀ ọgbà kẹ̀yìn sábà kẹ̀yìn sábà sínú kọ́ra o kí wọ́n gbé kéfì rẹ̀ bàbá yìí kẹ̀yìn sábà wà nù àkọ́ra rẹ̀ fòkè tá a máa ṣe kẹ̀yìn sábà wà bẹ́ẹ̀. àwọn àlọ́ àdìyá yà ní àwọn gbogbo ìwà wa ní àbáyé ha ọ wà bẹ torí kankan kọ torí pé kìí sábà wáyé inú àwọn àǹfààní tó wà ń bẹ nìyẹn ká mọ sífà ẹlẹ́ẹ̀kejì káwá dúró gbàdúrà kò ti ṣe tàbí kí iṣẹ́ sífà ẹlẹ́ẹ̀kejì yìí wàmí sífàtì salatil khawf màá rọwà jábìr afọwà jábìr ni wọn ni àwọn ni wọn gbà ní sìwá afọwà jábìr ni shahidu ma'a rasulillahi sallallahu alaihi wasallam salatil khawf wọn ní èmi náà wà ń bẹ pẹ̀lú ànẹ́bì níjọ́ kan pátá níbi kí salatil khawf afọwà jábìr ni fasọfàfìnà sọfàyè wọn là tó sáfù méjì là tó sáfù ẹ̀rí sáfù méjì là tó wàlà àdúgbò bẹ́ẹ̀ nana wà bẹ́ẹ̀ nana kébìlà àwọn ọ̀tá sì ń bẹ níwájú wa níbi tá a dájú kọ ní kíbla tá a ti kírun ibẹ̀ làwọn ọ̀tá wà. fàkàbàrà rasulullah sallallahu alayhi wa sallam anábìsí Allahu akbar wọ̀run anábìsí Allahu akbar ẹ̀rí fàkàbàrà àwọn anábìsí Allahu akbar pẹ̀lú anábì fún lẹ́yìn eléyìí ẹ̀rí pé wọ́n rárá ṣe wọ́n sọ ipá anábì kàkéw níbẹ̀ yẹn ó ti wà lábẹ́ ó ti yé àwọn eléyìí wọn ni níta àmà sí ìjáàz ó ti yé ìsọ̀rọ̀ ní sókè láti gbàgbọ́ yìí ti ń bẹ́bẹ̀ wọn ni fún màrákà anábìrúkú wàrúkà ànàjẹ̀mí a wọn ni gbogbo wa pátá náà la òkú sáfù alákọ̀ọ́kọ́ sáfù ẹlẹ́ẹ̀kejì gbogbo wa náà la òkú pẹ̀lú àná sẹ́yìn pé ó yàtọ̀ síra pẹ̀lú sífà alákọ̀ọ́kọ́ gẹ́gẹ́rẹ́ thumma rafa ra'sa lẹ́yìn náà nẹ́bí gbórí sókè mina rúkú níbi rúkú yẹn wà rọ̀fà nẹ́jẹ̀ mi yá gbogbo àná gbórí sókè o thumma hadara bi sujud ànẹ́bí wa ń lọlẹ̀ láti lọ forí kalẹ̀ wàsọ́fọ̀ lẹ́ni ìyẹ̀lẹ̀ àti sáfù tó tẹ̀ láàrẹ̀bí àwọn ni wọ́n lọlẹ̀ sáfù kejì ńkọ́ wàkọ́ wàsọ́fọ̀ lùmọ̀ àkàr sáfù tó wà lẹ́yìn àwọn dúró lórí pé wọ́n ti gbórí níbi rúkú finahari la adu àwọn ń wo àwọn ọ̀tá báyìí àwọn làwọn dúró nígbà yà àwọn ọ̀tá tí wọ́n ń wo àwọn ọ̀tá. falamma qada nabiyyu sallallahu alaihi wasallam sujud pàtà nàbí parí ìforíkanlẹ̀ rẹ̀ wa qama sọ́fù lẹ́bi yẹ̀rí sáfù tí ó wá wà lẹ́yìn ànẹ́bì pàtó náà náà lọ sókè ìnìhádàrà sọ́fù lẹ́mọ̀ àkàrà sujud sáfù tó wáyìn tẹ́lẹ̀ àwọn náà wá lọ forí kalẹ̀ wà kọ́ mú wọ́n sì tún náà fún mọ̀tàkọ́ dàmọ̀ sọ́fún mọ̀ àkọ́rù báyìí ni sáfù tó wà lẹ́yìn tẹ́lẹ̀ àwọn bọ́ síwájú wàtà àkàrà sọ́fún mọ̀ kọ́ sáfù tó ṣáájú tẹ́lẹ̀ àwọn náà bọ́ sẹ́yìn padà fún mọ̀ràkà wàràkà àlẹ́ jẹ̀míyà báyìí náà lẹ́bi tó kúkú táwọn náà ló kúkú pẹ̀lú àlẹ́bi thumma rafa'a ra'sahu ànábì gbórí ẹ̀ sókè mina rúkú níbi rúkú wa rafa'na jami'a gbogbo àná sì gbórí pẹ̀lú ànábì thumma hadara bi sujud ànábì tó lọlẹ̀ láti lọ forí kalẹ̀ ọ̀sọ́bù lẹ́bi yẹlí àti sáfù tó tẹ̀lé ànábì bàkàna mu'akhkhar fi rak'atil ula wọ́n ní káwọn gbà fi rákà yẹn lọ́wọ́ àlẹ́yìn níbi rákà alákọ̀ọ́kọ́ bàkọ́ ọmọ sọ́fù mu'akhkhar fi nar al-adu báyìí ní sáfù tó wà lẹ́yìn yẹn náà àwọn náà tún dúró láti fèsì àwọn ọ̀tá nígbà yà àwọn ọ̀tá gbà náà falamma qada sallallahu alaihi wasallam sujud gbàtà nàbí parí foríkalẹ̀ rẹ̀ méjèèjì waqama sọ́fù lẹ́ni yẹlé tí sáfù tó sì wà lẹ́yìn ànábì náà táwọn náà náà rúkú níbi ìforíkalẹ̀ ẹni hádàrà sọ́fù lè mọ́ àhàrà bí sujud báyìí ní sáfù tó wà lẹ́yìn náà làwọn náà lọ láti lọ foríkalẹ̀ fasajadu gbogbo wọn náà bá forí kalẹ̀ thumma sallama wa sallamna jami'a anabi sálámà báyìí náà làwọn náà sálámà lẹ́yìn anabi hadha al-hadith mukharrajun fi sahih muslim insha allah ta'ala iyada salat naktafi bi atayni صفتين المذكورتين في هذا الكتاب نسأل الله سبحانه وتعالى أن يساعدنا على ذكر البقية من هذه الصفات وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم السلام عليكم ورحمة الله وبركاته